ẹ káàbọ̀ lónìí sí stream globe devotional stream globe devotional jẹ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run ojoojúmọ́ tí kò wá láti ilé ìjọsìn kan ní pàtó ṣùgbọ́n tó wà fún gbogbo ọmọlẹ́yìn kristi atọ́kùn yín ni olúyẹmí adẹ́nìjì àkórí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run wa tòní ó ní kí a lè mọ àwọn ohun ti ọlọ́run a ó kà látinú ìwé kọ́rìntì kìíní orí kejì ẹsẹ̀ ìkejìlá ó kà báyìí pé ṣùgbọ́n ní tiwa kì í ṣe ẹ̀mí ti ayé ni a gbà ẹ̀mí láti ọ̀dọ̀ ọlọ́run ni ó fi fún wa kí a lè mọ àwọn ẹ̀bùn tí ọlọ́run ti fún wa. nígbà tí Dorcas ṣẹ̀ṣẹ̀ gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ṣe ni ó tilẹ̀ rò wípé gbogbo ohun tí ẹ̀mí mímọ́ lè ṣe fún wa ni láti lè fi èdè tuntun sọ̀rọ̀ nítorí eléyìí ó ní ìmọ̀lára àti ìfiyèsí ẹ̀mí mímọ́ ní ìgbà tí o bá fẹ́ gbàdúrà ní èdè tuntun nìkan ó ní òye tí ó níwọ̀n nípa ohun ti ẹ̀mí ó ṣeni láàánú pé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ti dàbí dọ́kàsì láì tilẹ̀ mọ̀ wọ́n rò wípé gbogbo ohun tí ẹ̀mí mímọ́ wà fún ni láti lè rìn nínú àwọn ẹ̀bùn ẹ̀mí. E ṣùgbọ́n a rí nínú àyọkà wa látinú bíbélì lónìí wípé a fún wa ní ẹ̀mí mímọ́ kí a bá lè mọ ohun gbogbo tí a ti gbà lọ́fẹ̀ẹ́ tàbí tí ọlọ́run ti fún wa ní ọ̀fẹ́ àwọn ohun tí a mọ̀ ni wọ́n ń ru ìgbàgbọ́ wa sókè bẹ́ẹ̀ sì ni àwọn ohun tí a gbàgbọ́ wọ̀nyí ni yóò pinnu ibi tí a ó ti lò ayérayé wa ẹ̀mí mímọ́ ni olùkọ́ wa ó ń kọ́ wa ó sì ń tọ́ wa sínú òtítọ́ ọlọ́run a lè rí eléyìí nínú ìwé Jòhánù orí kẹrìndínlógún ẹsẹ̀ kẹtàlá ìdí kan pàtàkì tí ó ṣe dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ kò gbọ́ ohun tí ẹ̀mí mímọ́ ń kọ́ wọn tàbí tí ó ń darí wọn nípa rẹ̀ ni wípé wọn ò ní òye ọ̀rọ̀ ọlọ́run tí ó tó bẹ́ẹ̀ sì ni wọn ò ní ọ̀rọ̀ ọlọ́run tó tó nínú ọkàn wọn. ẹ̀mí mímọ́ ó ń darí wa nípa fífi agbára fún àwọn òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run èyí tí a ti mọ̀ tí a sì ti gbà nínú ọkàn wa. ọ̀rọ̀ ọlọ́run èyí tí a kọ sílẹ̀ tí í ṣe bíbélì ní èdè ẹ̀mí mímọ́. fún ẹni tí ó ní òye péréte nípa èdè òyìnbó fún àpẹẹrẹ tí kò sì gbọ́ tàbí mọ ìtumọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí ó wà ní èdè gẹ̀ẹ́sì bíbá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ ní òde òyìnbó yóò jẹ́ ohun tí ó nira nítorí wípé ṣe ni a ó nílò láti lò ìwọ̀nba àwọn ọ̀rọ̀ kéréje eléyìí tí irú ẹni bẹ́ẹ̀ mọ ìtumọ̀ wọn láti fi ṣàlàyé ohun tí a ń gbìyànjú láti sọ. So ọ̀pọ̀lọpọ̀ kìrìsìtẹ́nì ni kò gbọ́ púpọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ọlọ́run nítorí wípé wọ́n ní òye ìwọ̀nba àwọn ọ̀rọ̀ díẹ̀ nígbà tí a bá ń sọ̀rọ̀ nípa ohun ti ẹ̀mí bí òtítọ́ ọlọ́run tí ènìyàn bá mọ̀ bá ṣe pọ̀ tó bẹ́ẹ̀ náà ni àwọn ọ̀rọ̀ ẹ̀mí tí yóò yé irú ẹni bẹ́ẹ̀ yóò ṣe pọ̀ tó àti pé bẹ́ẹ̀ ni yóò ṣe rọrùn tó láti mú kí irú ẹni bẹ́ẹ̀ jẹ́ ẹni tí à ń ti ọwọ́ ẹ̀mí Ọlọ́run darí ẹ máa lọ sínú ayé lónìí pẹ̀lú ìpinnu láti dàgbà nípa ọ̀rọ̀ Ọlọ́run sí ṣíṣe eléyìí nípa ṣíṣe àpèjẹ ọ̀rọ̀ Ọlọ́run béèrè lọ́wọ́ ẹ̀mí mímọ́ láti kọ́ sínú òtítọ́ gbogbo. ǹjẹ́ o tilẹ̀ ń gbọ́ mi o sì tí ì fi ayé rẹ fún Jésù bí? ó sì wù ọ́ lónìí láti jọ̀wọ́ ayé rẹ fún Jésù gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà rẹ. níbikíbi tí o bá wà pẹ̀lú ọkàn tó ṣípayá sí Ọlọ́run tẹríba kí o sì wí báyìí tẹ̀lé mi. Jésù Olúwa mo dúpẹ́ fún ikú rẹ lórí igi àgbélébùú mo jẹ́wọ́ lónìí wípé ìwọ ni olúwa àti olùgbàlà mi wá sínú ọkàn mi máa bá mi gbé jẹ́ ká ti ọwọ́ ẹ̀mí mímọ́ rẹ máa darí mi fún mi ní agbára láti ṣe ìfẹ́ rẹ àti láti kọ gbogbo ẹ̀ṣẹ̀ mi sílẹ̀ jésù olúwa wa tí o bá gbàdúrà yìí tẹ̀lé mi fi ọkàn sí àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí yóò tẹ̀lé ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run yìí o lè kàn sí wa nípa àwọn ẹ̀rọ ìbánisọ̀rọ̀ náà bíbélì kíkà kíka májẹ̀mú tuntun já láàrin ọdún kan èyí túmọ̀ sí wípé bí a ṣe ń ṣe ẹ̀dà yorùbá yìí ní ẹ̀ẹ̀mejì lọ́sẹ̀ ní àwọn àkókò wọ̀nyí tí bá bẹ̀rẹ̀ sí ní bá wa ká lọ láti òní yìí ní ìwòye ọdún tó ń bọ̀ ẹ ó ti ka gbogbo májẹ̀mú tuntun já lónìí a ó kà láti ní ìwé kọ́rìntì kínní orí karùn-ún àti orí kẹfà ẹ máa bá wa ká lọ. kọ́rìntì kínní orí karùn-ún a gbọ́ dájúdájú pé ìwà àgbèrè wà láàrin yín irú èyí tí kò tilẹ̀ sí láàrin àwọn tí kìí ṣe Júù a gbọ́ pé ẹnìkan bá ìyàwó bàbá rẹ̀ lò pọ̀ dípò èyí tí ọkàn yín ìbá fi bàjẹ́ tí ẹ̀ bá sì yọ ẹni tí ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ kúrò láàrin yín ẹ wá ń ṣe fáàrí bí èmi alára kò tilẹ̀ sí lọ́dọ̀ yín mo wà lọ́dọ̀ yín nínú ẹ̀mí. E mo ti ṣe ìdájọ́ ẹni tí ó ṣe nǹkan bẹ́ẹ̀ ní orúkọ Jésù Olúwa bí ẹni pé mo wà lọ́dọ̀ yín nígbà tí ẹ bá péjọpọ̀ tí ẹ̀mí mi sì wà pẹ̀lú yín pẹ̀lú agbára Olúwa wa Jésù ẹ fi irú ẹni bẹ́ẹ̀ fún Sátánì kí Sátánì lè pa ara rẹ̀ run kí a lè gba ẹ̀mí rẹ̀ là ní ọjọ́ ìfarahàn Olúwa wa. fáàrí tí ẹ ń ṣe kò dára ẹ kò mọ̀ pé ìwúkàrà díẹ̀ ni ó mú búrẹ́dì wú sókè ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò kí ẹ lè dàbí búrẹ́dì titun ẹ ó wá di búrẹ́dì titun tí kò ní ìwúkàrà nínú nítorí a ti fi Kristi ọ̀dọ́ àgùntàn ìrékọjá wa rúbọ nítorí náà ẹ jẹ́ kí a ṣe àjọ̀dún ìrékọjá wa kì í ṣe búrẹ́dì tí ó ní ìwúkàrà àtijọ́ ti ẹ̀ṣẹ̀ àti ìwà burúkú ni kí a fi ṣe é ṣùgbọ́n pẹ̀lú búrẹ́dì tí kò ní ìwúkàrà nínú búrẹ́dì ìwà mímọ́ àti òtítọ́. mo kọ̀wé sí yín pé kí ẹ má ṣe darapọ̀ mọ́ àwọn tí ń hùwà ìbàjẹ́ kì í ṣe pé kí ẹ yẹra pátápátá fún àwọn aláìgbàgbọ́ tí ń hùwà àgbèrè tàbí tí ó ní ojú kòkòrò tàbí oníjìbìtì tàbí abọ̀rìṣà nítorí ẹ ó ní láti jáde kúrò nínú ayé tí ẹ kò bá bá irú àwọn wọ̀nyí lò ohun tí mo kọ sí yín ni pé kí ẹ má ṣe darapọ̀ mọ́ ẹnikẹ́ni tí a bá ń pè ní onígbàgbọ́ tí ó ń hùwà àgbèrè tàbí tí ó ní ojú kòkòrò tàbí tí ó jẹ́ abọ̀rìṣà tàbí abanijẹ́ tàbí ọ̀mùtí tàbí oníjìbìtì ẹ má tilẹ̀ bá irú ẹni bẹ́ẹ̀ jẹun èwo ni tèmi láti dá aláìgbàgbọ́ lẹ́jọ́ ṣebí àwọn onígbàgbọ́ ara yín ni ẹ̀ ń dá lẹ́jọ́ ọlọ́run ni ó ń ṣe ìdájọ́ àwọn aláìgbàgbọ́ ẹ yọ ẹni burúkú náà kúrò láàrin yín. kọ́ríntì kínní orí kẹfà kí ló dé tí ẹni tí o bá ní ẹ̀sùn sí ẹnìkejì rẹ̀ fi ń gbé ẹjọ́ lọ síwájú àwọn aláìgbàgbọ́ àbí ẹ kò mọ̀ pé àwọn onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ ayé nígbà tí ó jẹ́ pé ẹ̀yin ni ẹ ó ṣe ìdájọ́ ayé ó ti wá jẹ́ tí ẹ kò fi lè ṣe ìdájọ́ àwọn tí ó kéré jùlọ àbí ẹ kò mọ̀ pé àwa onígbàgbọ́ ni yóò ṣe ìdájọ́ àwọn áńgẹ́lì mélòó mélòó wá ni àwọn nǹkan ti ayé yìí bí ẹ bá ní ẹ̀sùn nípa nǹkan ti ayé kí ló dé tí ẹ fi ń pe àwọn aláìgbàgbọ́ tí kò lẹ́nu nínú ìjọ láti máa jókòó lórí ọ̀rọ̀ yín kí ojú bá lè tì yín ni mo fi ń sọ̀rọ̀ báyìí ṣé kò wá sí ẹnikẹ́ni láàrin yín tí ó gbọ́n tó láti dá ẹjọ́ fún ẹnìkan àti arákùnrin rẹ̀ ni ipò kí ẹ ṣe bẹ́ẹ̀ onígbàgbọ́ ń pe onígbàgbọ́ lẹ́jọ́ níwájú àwọn aláìgbàgbọ́ nǹkan kan kù díẹ̀ kí ó tó nípa ìgbàgbọ́ yín òun ni ó mú kí ẹ máa ní ẹ̀sùn ara yín kí ni kò jẹ́ kí olúkúlùkù yín kúkú máa gba ìwọ̀sí kí ni kò jẹ́ kí ẹ máa gba ìrẹ́jẹ kàkà bẹ́ẹ̀ ńṣe ni ẹ ń fi ìwọ̀sí kan ara yín tí ẹ ń ara yín ẹ̀yin tí ẹ jẹ́ onígbàgbọ́ àbí ẹ kò mọ̀ pé kò sí aláìṣòdodo kan tí yóò jogún ìjọba Ọlọ́run ẹ má tan ara yín jẹ kò sí àwọn oníṣekúṣe tàbí àwọn abọ̀rìṣà àwọn àgbèrè tàbí àwọn oníbàjẹ́ tàbí àwọn tí ó ń bá ọkùnrin lò pọ̀ bí obìnrin àwọn olè tàbí àwọn olójúkòkòrò àwọn ọ̀mùtípara tàbí àwọn abanijẹ́ tàbí àwọn oníjìbìtì tí yóò jogún ìjọba Ọlọ́run àwọn mìíràn wà nínú yín tí wọ́n ń wu irú ìwà báyìí tẹ́lẹ̀ ṣùgbọ́n ní ìsinsìnyí a ti wẹ̀ yín mọ́ a ti yà yín sọ́tọ̀ a ti dá yín láre nípa orúkọ olúwa jésù kristi àti nípa ẹ̀mí ọlọ́run wa ẹnìkan lè sọ pé kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kì í ṣe gbogbo nǹkan tí o lè ṣe ni yóò ṣe ọ́ ní àǹfààní kò sí ohun tí kò tọ̀nà fún mi láti ṣe ṣùgbọ́n n kò ní jẹ́ kí ohunkóhun jọba lé mi lórí oúnjẹ wà fún ikùn ikùn sì wà fún oúnjẹ ṣùgbọ́n àti oúnjẹ àti ikùn ni Ọlọ́run yóò parun ara kò wà fún ṣíṣe àgbèrè bí kò ṣe pé kí a lò ó fún Olúwa bẹ́ẹ̀ ni Olúwa wà fún ara bí Ọlọ́run ti jí Olúwa dìde kúrò nínú òkú bẹ́ẹ̀ ni yóò jí àwa náà pẹ̀lú agbára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ẹ̀yà ara Kristi ni àwọn ẹ̀yà ara yín jẹ́ ṣé kí a wá sọ ẹ̀yà ara Kristi di ẹ̀yà ara àgbèrè ni Ọlọ́run má jẹ́ ẹ́ àbí ẹ kò mọ̀ pé ẹni tí ó bá alágbèrè lòpọ̀ ti di ara kan pẹ̀lú rẹ̀ ìwé mímọ́ sọ pé àwọn méjèèjì yóò di ara kan ṣùgbọ́n ẹni tí ó bá ní ìdàpọ̀ pẹ̀lú Olúwa di ọ̀kan pẹ̀lú rẹ̀ nínú ẹ̀mí ẹ fún ìwà àgbèrè gbogbo ẹ̀ṣẹ̀ tí ènìyàn lè máa dá kò kan ara olúwa rẹ̀ ṣùgbọ́n ẹni tí ó ń ṣe àgbèrè ń ṣe é sí ara òun tìkára rẹ̀ àbí ẹ kò mọ̀ pé ara yín ni ibùgbé ẹ̀mí mímọ́ tí ó wà nínú yín tí ẹ gbà láti ọ̀dọ̀ ọlọ́run àti pé kì í ṣe ẹ̀yin ni ẹni ara yín iyebíye ni ọlọ́run rà yín nítorí náà ẹ fi ara yín yin ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbọ́ tán yìí wá láti iléeṣẹ́ ìránṣẹ́ Stream Globe Devotional agbanyin ní òyànjú láti pín ọ̀rọ̀ ọlọ́run yìí pẹ̀lú àwọn ọ̀rẹ́ àti àwọn ènìyàn tó wà lórí ẹ̀rọ yín ẹ lè mọ̀ sí nípa iléeṣẹ́ ìránṣẹ́ yìí nípa wíwọ ẹ̀rọ ayélujára lórí www.streamglobedevotional.org tàbí www.devotional.ng ẹ sì lè pè wá sórí àwọn ẹ̀rọ wa lórí